الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبع بسام إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة والسلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba ọba olùborí ọba aláforíjì ọba oníkẹ́ ọba aláàánú tí àti ìbẹ̀ tí ọlọ́ba ànábẹ́wà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá ara lé àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá lè ṣe ìṣe rẹ̀ kọ́sì tó fi di ọjọ́ ẹ̀san. tíra tí a bẹ̀rẹ̀ ní ìjẹjọ́ tó ṣe pé alẹ́ òpin náà á parí rẹ̀ ní ìjẹjọ́ yẹn náà nítorí pé ewé méjì péré ni ṣùgbọ́n tọ́lọ́wọ́n bò ní ta parí ẹ̀. ibi tí a dé ni ọ̀rọ̀ tí a fà ń sọ nípa àwọn ẹni ibi jù nínú ẹ̀sìn yìí wọ́n pọ̀ ṣùgbọ́n àwọn márùn-ún ló jẹ́ olórí wọn tó ìsọ̀rọ̀ fún wa pé ẹni àkọ́kọ́ òun ni ṣàìtọ́n kò sí bí ẹnì wá ti fẹ́ bọ́mọ lọ́wọ́ tí ò ní máa wá dà wá láàmú ní òrèkóòrè àti ní wọn ò bọ́mọ lọ́wọ́ níbi kọ́ máa wá dà wọ́n láàmú wọ́n kẹ̀ bọ́mọ lọ́wọ́ níbi kí ó má rí kápá ó má ní kápá lórí wọn ni ṣùgbọ́n ọlọ́run ọba ó túṣọ̀ ìtọ́nu lẹ̀ láti yan àwọn ànẹ́bí rẹ̀ náà léèmọ̀ ṣùgbọ́n ọlọ́run ò gbọ́ òkúṣọ̀ ìtọ́nu ṣe nígbà tó bá fi wáyé pé àwọn ànẹ́bí ọlọ́run ṣàìtọ́nu ń dà wọ́n láàmú tí ipa rẹ̀ sínú wọn tíṣà ìtọ́nà wa bá láti fi dà á láàmú nípa rẹ̀ tí ń ṣe tó sì jẹ́ pé àwọn ànẹ́bí ọlọ́run ń ṣe ni wọ́n ń dúró sójú kan pé nígbà táwọn bá ṣàárẹ̀ ọlọ́run bá yóò wọ àwọn sàn. arínú wọn èyí tó yẹ pé ọlọ́run bá gba àwọn dúkìá rẹ̀ tíṣà ìtọ́nà wa ń dà láàmú tí wọ́n sì ń jó iṣẹ́ ìtọ́nà. nípa pé ọlọ́run lọ́ fáwọn dúkìá òun náà ló sì tún wù tó gbà padà tó bá tún wù yóò tún sàdá padà rẹ̀ tọ́lọ́run bá sì sàdá padà ẹ̀ fáwọn. ó jẹ́ kí ànábì Muhammad sallallahu tó pé ṣàìtàn tẹ rí yẹn bí ṣe máa ń dààmú ọmọ kí ọmọ lóòrèkóòrè àti gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ṣe ń rọ kiri káara. tí è fi ara lẹ̀ nígbà fọ́ọ̀kan bẹ́ẹ̀ ni ṣàìtọ́nù ṣe máa ń da ọmọ ẹ̀dá láàmú níbo lànẹ́bì ti sọ̀rọ̀ yìí sallallahu alayhi wa sallam ebó wà pẹ̀lú ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ ni ní alẹ́ ààwẹ̀ nígbà tí ń ṣe ẹ̀yìn tí ká ìkáraró sílé ọlọ́run inú ẹ̀ ni ìyá wa Sọ̀fíyá lọ́wọ́ sábẹ̀wò ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànẹ́bí sì ń jáde sí ìta mọ́sálásí wọ́n jókòó lẹ́bàá kọ̀ọ̀kan kan bẹ́ẹ̀ làwọn sàádé méjì kan bọ̀ wá nígbà wọn dé tòsí ibẹ̀ wọ́n bá rí kó ń ṣe ọlọ́run ọba ni wọ́n bá yára sí ìrìn wọn ó ń ṣe ọlọ́run ọba ni pé ẹ padà ẹ padà ìyàwó mi ní bẹlẹ́gbẹ́ mi ò sọ̀fíyá ní bẹlẹ́gbẹ́ mi wọ́n ní àmọ́ bẹ́ẹ̀ ló ń ṣe ọlọ́run wọn ní ànábì ní pé rárá o èyí lè mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n bí ṣàìtọ́nù yín ọmọ fi yín lẹ́nu kọ́ má fi yín lẹ̀ tí ó máa dà yín láàmú nínú ọkàn pé ó ń ṣe ọlọ́run ọba náà nù o òun àtòbí ní kọ̀rọ̀ ìyàwó mi ni o ọ̀bí yá ó ń ṣe ọlọ́run bá wà bí ṣàlàyé nípa pé ẹ̀yin ọmọ pé ṣàìtọ́nù máa ń da ẹ̀dá láàmú ni bí máa ń rọ kiri kára gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ náà ṣe máa ń rọ kiri kára bẹ́ẹ̀ ni ṣàìtọ́ọ̀nù ní máa ń ká ara ọmọ ẹ̀dá ènìyàn yóò wọnú ọkàn yóò wọnú ẹ̀jẹ̀ lọ yóò máa da ẹ̀mí rẹ láàmú èròkérò ọ rò ó bá ká máa wí gbogbo ìgbà lówùúrọ̀ nírọ̀lẹ́ lẹ́yìn gbogbo òru ìyẹn sóràtò náà tó fi débi fi èyí máa ń ṣe ròyìnròyìn nínú gbáyọ̀ ọmọ ẹ̀dá ènìyàn tí ó máa da ẹ̀mí tí ó máa dà á láàmú èyí ó ti rogba láwọn èrò tí ó da tí ò tiẹ̀ sí gbọ́ sétí ṣàìtàn ni máa ń ṣe ọmọ ẹ̀dá bẹ́ẹ̀ òun ni ẹni ibi àkọ́kọ́ wọ́n lè ń mọ̀ yìí tó ṣe pé òun náà sì ni òòṣà àkọ́kọ́ táwọn èèyàn ò lè má bọ lójoojúmọ́ tó ṣe pé àwọn èèyàn ò lè má tẹ̀lé nípa ohun tó bá pa wọ́n láṣẹ rẹ̀ pé kí wọ́n ṣe é òòṣà kejì òun náà ni gbogbo ẹni yòówù tó bá jẹ́ aṣáájú tó wá jẹ́ ìjáṣáájú rẹ̀ ń dájọ́ fáwọn èèyàn ní ìdájọ́ tó ṣe pé fífi ń yí ìdájọ́ ọlọ́run ọba po ọlọ́run ọba jẹ́ yíra pé àwọn ẹni bẹ́ẹ̀ yuridu shaytana yudillahum dalalan ba'ida ṣẹ̀tọ́n lọ́fẹ́ sin àwọn náà lọ́nà yóò rí ẹjọ́ ọlọ́run ọba lẹ̀ báyìí yóò rí tọ́sọ́nà bẹ́ẹ̀ lábáyìí nǹkan ẹ̀mí ni wọ́n máa sọ fáwọn èèyàn kódà àwọn èèyàn tún lè máa sọ fún un pé ihun tọ́lọ́run bá máa ń fẹ́ nìyí yóò ní ihun tọ́lọ́run fẹ́ àbí ohun tèmi ń fẹ́ tèmi ni ẹ ṣe ẹ fi tọ́lọ́run ọba lẹ̀ ọlọ́run ọba ní pé irú àwọn ẹni bẹ́ẹ̀ ògidù ṣèitọ́nà yòókì lẹ̀ wọ́n dọ̀rẹ́ lẹ́ ń bá òun ní máa ń máa àwọn bẹ́ẹ̀ lọ́nà ní sọnù tó ti fojú hàn ìsọnù tó jìnnà nínú àwọn máa ń sọnù ọlọ́run bá nípa ẹ̀lẹ́mú táwọn ilẹ̀ lẹ́dí náà ẹ̀zẹ̀ òmọ́ọ̀n ìyá ànẹ́bí ọ̀wá rí ni àwọn tí wọ́n ń lérò pé anahum amọ̀nù lè máa ń zilẹ̀ ilẹ̀ àwọn gba àwọn tó yẹ pé wọ́n sọ̀kalẹ̀ fún ìyá ànẹ́bí àwọn bá gbọ́ títà lùkọ́ a wọ́n máa ń zilẹ̀ mi kọ́bìlẹ̀ kódà wọ́n máa láwọn gba àwọn tó yẹ kó ti lọ ṣáájú àwọn gbà gbọ́ ṣùgbọ́n o yuriduna yatahakamu ila taghut ṣùgbọ́n dájọ́ tí wọ́n máa mú wá ìdájọ́ tó ṣe kọ́ yàtọ̀ sí ìdájọ́ ọ̀tọ̀lọ́hún ọ̀kọ́dínwó mẹ́rù à ń yẹ fòrò bẹ́ẹ̀ àwọn nǹkan tó sì yàtọ̀ sọ́lọ́hún ọba yìí wọ́n máa pa wọ́n láṣẹ pé kí wọ́n sá ìgbàgbọ́ sọ́lọ́hún bẹ́ẹ̀ ni ṣàìtọ́nù ní fi wọ́n lẹ́ o òyìnbó ṣàìtọ́ ayọ̀dé dàdà lábá yín dá ṣàìtọ́nù náà ó sì yẹ̀bù ní yẹ̀bù ní gbò ẹni tí ó sọ wọ́n nù ẹni ibi kẹta fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun náà ni alladhi hakama bi ghairi ma anzala Allah gbogbo ẹni yòówù tó bá ti jẹ́ pé ìdájọ́ tí bá ti mú wá ó yàtọ̀ sí ìdájọ́ ọlọ́run ọlọ́run ọba ní pé kèfèrí nírú wọn ọlọ́run ọba ní pé wa man lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun ẹni yòówù tí ọ̀bẹ ti dájọ́ pẹ̀lú ohun tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ irú wọn ò kèfèrí ni wọ́n àfáà wa abdullahi bin abbas ó ní pé kófòrán dúró na kófòrè ìṣe kèfèrí wọn kìí ṣe kèfèrí tí ó gbọ́ ọkọ ní islam ṣùgbọ́n o yóò jẹ́ nǹkan tó ti pé kèfèrí tí ó máa fa iṣẹ́ wọn jẹ́ ni pàápàá jùlọ ẹni tó ṣe kóhun náà mọ̀ pé ìdájọ́ ọlọ́run ọba nìdájọ́ ṣùgbọ́n tó tún wò pé ìdájọ́ eléyìí náà sì tún dáa gẹ́gẹ́ bí àwọn ìdájọ́ ta ní lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n ẹni yóò tó bá wò pé ìdájọ́ ẹlòmíì dáa ju ìdájọ́ tọlọ́run ọba lọ irú àwọn ẹni bẹ́ẹ̀ pèsè rí pọ́ńpélé ni wọ́n tí ọ̀dákùlà nínú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀lẹ́dì ẹ̀dẹ́rin ìlúmọ̀lẹ́gbẹ́ yìí gbogbo ẹni yòówù ti bá ń sọ fóun mọ̀ nípa àmọ̀tọ́pamọ́ mo mọ̀ nípa àmọ̀ tó pamọ́ mo mọ̀ nípa àmọ̀ tó pamọ́ nìdúnilà láì jẹ́ pé bóyá ọlọ́run bá ọba àlejò ọlá lọ́mọ̀ nípa àmọ̀ tó pamọ́ nìkan tí ó fi ti rí ẹnìkan ká nínú àwọn ẹrúsìn rẹ̀ òfin yá ànẹ́bí ọlọ́run kan bẹ́ẹ̀ ni òfin yá màláìkà kankan ó ń ṣe ọlọ́run ọba ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam kò mọ̀ nípa àmọ̀ tó pamọ́ tó bá mọ̀ nípa àmọ̀ yẹ̀húdà yẹ̀húdà lóbìnrin ìyẹn jíù lóbìnrin tó fi pọ́ìsì sínú sínú ẹran fànẹ́bí ìgbó yẹ kánẹ́bí ọmọ fún rẹ̀ ànẹ́bí ọmọ ó tó ju ẹran náà sẹ́nu alákòjì bí ló ti wá sọ fún sí ọlọ́run pé bẹ níbi ẹran tó ń jẹ yìí o nígbà tánẹ́bí ń pọ́ kàkà fún ń sọ fún yàwó Aisha pé yìí máa sì tún ní fílẹ̀ ìwọ tí mo jẹ lọ́jọ́ kìíní àná nínú ọkọ̀ mi ó ń ṣe ọlọ́run ọba ọmọ nípa àwọn tó pamọ́ wọ́n ṣẹ̀ wá sọ fún un ni pé ọmọ ọmọ rẹ̀ ń kọ́ bàtà kú lọ́wọ́ o lọ́gbàbẹ̀ lọ ọwọ́ rẹ̀ náà ló kú sí táǹpẹ̀ ní mùmáàmà ọmọ Zainab ó ń ṣe ọlọ́run ọba ọmọ nípa àwọn tó pamọ́ nígbà tó dójú ogun tójú ogun le tán wọ́n ju ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n jù ní àrò ní ẹnu láti ẹ̀kẹ́ kẹ́ni àárò yìí bọ́ sí ẹ̀kẹ́ kejì àwọn sàábé wá bò làwọn ṣe yọ nígbà tó gun orí ilẹ̀ bò láṣe yọ bò láṣe yọ òun sì fẹ́ fara ní ànẹ́bì níbi tí Abu Ubayda bin Jarrah tó ti wò pé kó wọn fà yọ eyín ànẹ́bì wa Muhammad sallallahu tó wà lókè ní sí tó ń ṣe ọlọ́run bá mọ̀ nípa àmọ̀ tó pamọ́ ni yóò nípa lójú omi ó ń ṣe ọlọ́run ọba ọmọ nípa àmọ̀ tó pamọ́ òòjọ́ ọdún iná ẹ̀ ni ọmọkùnrin rẹ̀ tó kẹ́yìn nínú àwọn ọmọkùnrin tó bí lóko ayé lẹ̀ lọ sí sí kẹ́nìkan máa sọ fóun mọ̀ nípa àmọ̀ lónìí pa fún wa o ní ń fún àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń wò pé bàbá yìí ríra níṣẹ́ ló mọ ohun tó ṣẹlẹ̀ níṣẹ́ ló mọ ọjọ́ ọ̀la tó bá mọ ọjọ́ ọ̀la ni ọmọ bíi mẹ́fà náà bàbá náà bí mẹ́rin ti papòdà méjì ló kù láyé nínú wọn ọmọ nípa àmọ̀tọ́pamọ́ yóò bá àwọn tó wá ṣàlàyé nípa pé àbẹ́là kẹrin di ààrẹ pé òun lè rí di ara tiẹ̀ tẹni ẹlẹ́ni ní òòlù irọ́ lásán ni o ọ̀sẹ́ni tọ́mọ̀ nípa àwọn tó pamọ́ tẹ ẹ bá sọ fún tẹnìkan bá sọ pé òun mọ̀ nípa rẹ̀ ẹni ó ké sí wa àwọn ìbéèrè pọ̀ tá a bí tí mo gbé jẹ́jẹ́ lè lẹ́sùn mọ̀ pé àti ọ̀mọ kankan irọ́ ní bàbá wọn àfáà sàlàyé pé ẹni ibú kẹrin nínú àwọn ẹni ibú lórílẹ̀ alẹ́ ti yẹ dẹ́yìn ilé mọ̀lẹ́gbẹ́yì ní dúró nìjà ẹni tí ń sọ pé òun mọ̀ nípa àwọn tó pamọ́ bóyá tẹ̀sùbá ní wò ni bóyá omi ní wò fáwọn èèyàn ni ẹlòmíì wàhálà lòun ń wò ẹlòmíì àtẹwọ́ la ẹ̀ yọ ọ̀kẹ́ ni ọ tẹ́wọ́ ni iná ẹ̀ ni ọ wọ ọwọ́ rẹ ni ọ máa sọ nǹkan kan nígbà tẹ́ni táwọn kẹ́kẹ́ tí wàá dé lónìí àwọn tó ń polongo ní fóònù lọ́wọ́ tó ṣe pé bá pe nọ́mbà ọ̀dọ̀ náà ni ọjà bẹ́ẹ̀ náà ló ń kálukú ti ní nọ́mbà tiẹ̀ tó o bá ti mọ nọ́mbà rẹ tó fi máa lò sẹ́mi ayé wà gba nọ́mbà òun sì ti wo kọ́ lọ́mọ jẹ ní ọgọ́ ọgbọ́n ó ti fi nọ́mbà kalẹ̀ tí wọ tó o bá débẹ̀ gbọ̀ngbọ̀sọ ara rẹ yóò wò pé ṣùgbọ́n mu two thousand three hundred and eighty three lọ́màdé yóò ti fún nọ́mbà tiẹ̀ ó ti wá tó nọ́mbà lọ́nu tẹ́lómi bá tó dé yóò tún fóun náà ní two thousand. two hundred and eighty four bá tún dé yóò fún ní two thousand two hundred and eighty five ṣe ọ ẹnu ó ń kárúkọ bá máa wò pé members ẹ̀yìn ayé ìdèmí ó sì múra sí nípa pé tó o bá ń lo MTN tó bá ń lo zero seven zero three four eight six two eight nine five lápèjúwe ó dìgbà wọn bá tó pe nine five kó tó fi kéèkó ń gé ìtọ́dọ́ tiẹ̀ bẹ́ẹ̀ náà ló ń kálukú ní nọ́mbà rẹ̀ irọ́ lásán ni o ó ti wò ó pé kí ló fi ti àwọn èèyàn o táwọn èèyàn ó tètè máa rọ́bọ̀ ṣe ló gbélé ìkalẹ̀ fáwọn èèyàn táwọn èèyàn fi ń rọ́ yorùbá náà ti máa ń sọ fọlọ́ májẹ ní ọgbọ́n ọgbọ́n kẹ́ni tọ́gbọ́n ó lè máa rí oúnjẹ. mo kàwé ọ̀rin àgọ́ o béèyàn bá lóun kàwé kódà àwọn pòfẹ́sọ̀ wọn gbọ́ bàjẹ́ àwọn oníwèé jẹ wọn fẹ́ẹ́ gbọ́ jù wọ́n pọ̀ gidi ẹlòmí lè máa ṣiṣẹ́ báńkì yóò ní bàbá kan gbẹjọ́ gbẹdọ̀ mo ní wá ni o ọlọ́run ti ní kọ́ga mi ọmọ àgbà tèmi lẹ́nu iṣẹ́ o mo tún ní wá dúpẹ́ ni o àtíkè o mo tún lè máa lò tó ṣe pé tọ́ga mi bá tún rí mi yóò tún máa yìn mí sẹ́ni àwọn ni wọ́n gbọ́ jù wọ́n gbọ́ bàjẹ́ wọ́n tún láwọn kàwé yẹ̀gẹ́ ni wọ́n gbọ́ jù òsì gàgà tí máa ń gbé yẹn ọgbọ́n dáadáa kíkọ́ mọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba lọ tí ẹ bá mọ̀ ọ̀rọ̀ ọlọ́run yóò mọ̀ yóò mọ̀ kí lọ́kàn yóò mọ̀ kí ni ọkàn yóò mọ̀ kí lọ́sẹ̀tọ̀ yóò mọ̀ kí ni ọ̀sẹ̀tọ̀ yóò mọ̀ bóun ló ti yẹn sáyé ìwọ ni ṣe ń ṣe kúṣe aládìí ẹ̀dẹ́ ilé màlúbẹ́ ibi mi dún ní lá ẹni tí ń pèpè fóun mọ̀ nípa àwọn tọ́pamọ́ àwọn lẹni ibi kẹrin wọ́n sì báyé ìjẹ́ ọ̀pọ̀ wọ́n báyé ìjẹ́ ọ̀pọ̀ ọ wà lọ́wọ́ bó ń kálukú bá ṣe ń polongo tiẹ̀ ọ̀tọ̀ làwọn onímọ́tò tí wọ́n máa kiri kí ìwọ tọ́jà rẹ ọ̀tà wọ́n á ra kíní yìí kan ọ̀tà lé bíi tìró ẹni wọ́n bá ti dé lọ́ba ti fẹjú mọ́ tójú yìí ti pàdé ó ti di kọ́sọ́mà rẹ nu òòkà jíjọ láàánẹ́bì òòkà jíjọ láàánẹ́bì òòkà jíjọ láàánẹ́bì ṣe làwọn èèyàn máa jáde wọ́n máa lọ rà ìjàmbá ti rẹni tó bọ́ ọ̀tà tó wù àti ìdàgbà ọ̀kọ́ ọ̀kan àgbọ̀ bó o lè ti àwọn àgbọ̀ tó báyìí ẹni tí ń ta òkà jẹ́ láàrin ẹbí jíìpù kọ́ ní fi ń ta mọ́tò tó ṣe pé ń gbà mí gan ó lè má lè gòkè yóò fẹ́ pa àwọn ìlàdí gbogbo ẹ̀dàkùn ẹ̀ bá ń tì ẹ̀dàkùn ẹ̀ bá ń tì òun náà rí wọn jẹ ní o lówó pé kí ni mo lè máa tètè máa fi jẹun bàbá lọ ra mọ́tò sixty thousand bàbá gbé lọ lé mẹkáníìkì pẹ́ sábà ń tún ṣe òun náà bá fi ń polówó kiri ọlọ́mọdé ni ọgbọ́n ọgbọ́n kẹ́ni tó gún ó lè máa rí oúnjẹ. àfáà nípa lẹ́dí yẹn jẹ́ ilé mọ̀lùgbá ìlú nílẹ̀ òun làwọn ẹni ti kẹrin tí wọ́n forílẹ̀ ayé jẹ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tó sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba ní pé áádé mú lè gbọ́ ibi olùmọ̀ nípa àmọ̀ tó pamọ́ lọ́lọ́run fàlà yúdíhìrù àlàgbọ́ ibi yìí àhàdà kò sì fi ìmọ̀ rẹ̀ kò fi hàn nìkankan nínú àwọn ẹ̀dá ọlọ́run ayé àtọ́tẹ̀lé inú sọ́ọ́tù jẹ́ nìyí náà ọlọ́run bá sọ pé ilẹ̀ amọ̀nìyàn sábà ní ń lọ sóòlè àyàfẹ́ ni tọ́nà wọn bá bá yọnu àwọn òjíṣẹ́ ni wọ́n ń wí o kìí òjíṣẹ́ àwọn ànẹ́bí ọlọ́run nǹkan tó pamọ́ ọlọ́run bó ìtò méjì bá fún nǹkan báyọ̀ ṣẹlẹ̀ èyí tọ́lọ́wọ́ bá bá fẹ́ yọnu sínú àwọn òjíṣẹ́ rẹ̀ yóò gbé malakuti bí yóò ti di ilé ẹlọ́ bá ń wé fún kìí ṣàwa o bàbá rẹ nìkan tí ò já níbi ọlọ́run tó lóun mọ̀ ẹ kíyèsí àjẹmí nílò ọlọ́run bá ní pé fàyín náà ó yẹ́sù lóko mi bẹ́ẹ̀ ni yẹ̀dẹ́ yìí wà mí nìkọ̀lì bí rọ́ṣọ́dá àwọn ànẹ́bí ọlọ́run ọba tó ṣe pé wọ́n mọ̀ nǹkan yìí náà wá nìí ọlọ́run ọba ń gáìdì wọn nípa mímọ̀ rẹ̀ wọn ṣàdédé mọ̀ lásán èyí tọ́lọ́run bá fẹ́ jẹ́ wọ́n mọ̀ wọ́n mọ̀ yóò tún tilẹ̀kùn rẹ̀ fún wọn wọn ò ní mọ̀ kankan. malakú jìbìlì wà bá nàbí Muhammad sàlọ sàmì jọta wọn jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn wọn nà fàájì báyìí ni ilẹ̀kùn tó ti sí nínú ilẹ̀kùn sámà bíi kéèyàn ó sílẹ̀kùn lórílẹ̀ ayé náà ni ó ń ṣe ọlọ́run bá bá wókè ń sọ ọlọ́run bọ̀ ọmọ ohun tó ṣẹlẹ̀ o jìbìrì lọ́wọ́ á sọ fún pé ǹjẹ́ ọmọ ohun tó ṣẹlẹ̀ lókè yẹn ó lóun ọmọ jìbìrì sọ fún pé màláìkà kan ní bọ̀ wá o ọlọ́run ọba rẹ̀ sí ọ báyìí ni màláìkà yìí ti sọ fún jésù fún àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam pé wọ́n ní wàá sọ àwọn àǹfààní nǹkan méjì kan fún ọ suratul Fatiha àti amánà rasúlù bí màá ń zira ilé ìhìnlẹ̀ lọ́bẹ̀ẹ́ àwọn ọ̀rọ̀ méjèèjì suratul Fatiha ọlọ́run ọba ọ̀sọ́ kalẹ̀ fún ànẹ́bì kẹkẹ sáájú rẹ wọ nìkan lọ́lọ́run ọba sọ̀ kalẹ̀ fún. bákan náà amọ́nà rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun tí tó fi dọ́wọ́ parí ọlọ́run ọba ní kí n fún ọ ní àyà méjèèjì yẹn kí n ti sàǹfààní tí ń dẹ́ńbẹ̀ fún ọ. ànẹ́bí ọmọ ìbéèrè ló sọ fún ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ó ń ṣe ọlọ́run ọba ọkàdé máa mọ̀ sọ fún wa pé walau kuntu a'lamu al-ghaibi inú suratul an'am tó bá yẹ kó mo bá mọ̀ nípa àmọ́ tó pamọ́ ni làtẹ̀sáǹtù nínú ẹ̀lẹ́kọ́ yìí èmi ní ìbá máa pọ̀ jù tí máa béèrè orí lọ́dọ̀ ọlọ́run wọ́n máa mọ̀ sáníyà sùn aburú kẹtàn òsì ní kàn mí àìmọye aburú lọ́sẹ̀lẹ̀ tí ó ti ọlọ́run ọba ó ṣẹlẹ̀ sánàbí ọmọ tó mọ́ sàálà àrùsọ̀lẹ̀ bá sàárẹ̀ àwọn sàádé ni a máa sunkún nítorí ààrẹ ohun tí ọlọ́run ó jẹ́ kí ànábì sọ ń jẹ́ ọ̀sẹ̀ fún abdullahi bin masoud pé ìrẹ́ abdullahi bin masoud tó nípa rẹ̀ bá ṣe mí ìnira tí ì máa ń rí ìlọ́po méjì ìnira tí ń lé o kí ni ìtumọ̀ rẹ̀ torí bá fọ́ ohun tí ọlọ́run àti kórí ọkọ̀ àwa náà bá a ṣe máa ń rí ìnira yẹn ìlọ́po méjì rẹ̀ ní tí ó ń ṣe ọlọ́run ọba tí ń túmọ̀ sí pé tó ń ṣe ọlọ́run ọba mọ̀ nípa àmọ̀tọ́ pamọ́ ni kí ni ń fọ lórí èmi ń tẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ sọ fórí náà ni pé ihun tí ó mú orí fífọwọ́ gbọ́dọ̀ ṣẹlẹ̀ ó ń ṣe ọlọ́run ọba kò nímọ̀ nípa àmọ̀tọ́ pamọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣebí lọ́jọ́ kejì náà nílùú Mọ́kà gbogbo àwọn ìran ìran ìran ni wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀ ni wọ́n mú èèyàn kọ̀ọ̀kan jáde gbogbo òun tí ń fẹ́ lu mọ́kà wọ́n mú èèyàn kọ̀ọ̀kan jáde gẹ́gẹ́ bí ṣẹ̀tọ́nù ti kọ́ wọn tí kọ́ wọn bá dájà rẹ̀ láàrin ní wọ́n fẹ́ gbẹ̀mí oúnjẹ ọlọ́run tí èyí bá ti málákòjì bèrè tó wá sọ fún ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam pé owó ò ní má sùn bí tọ́wọ́ máa ń sùn o wọ́n fẹ́ gbẹ̀mí rẹ̀ o àwọn tí wọ́n fẹ́ gbẹ̀mí rẹ̀ àwọn ti wà ń ta wọ́n ń retí oúnjẹ ọlọ́run bó dìde bí ṣe máa ń dìde tí ọlọ́yẹn tàá jòdì ní Kaaba ṣùgbọ́n bó ń sọ ọlọ́run bó ṣe dìde ọlọ́run bá máa fi gbólóhùn sí lẹ́nu gbólóhùn ló wí fún wọn àyà àyà ọlọ́run bá lọ́kà fún wọn tí wọ́n yé sùn lọ ìtají tí wọ́n tají àwọn sì tún yọjú wọ́n tún wò bó ń sọ ọlọ́run bá ní bẹ́ńbẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ti fi Àlì ìbùnà àti tọ́lì ìsórí ìbùsùn rẹ̀ lọ́lọ́run ọbẹ̀ èkó tó ń ṣe lọ́nà bàbá mọ̀ nípa àmọ̀ ni kò ní kó sínú kòtò gáàbù sáórì nígbà tí ń lọ ló torí kí wọ́n má bàa pa á nípa àmọ̀ ni o tó ń lọ́nà bàbá bá ti sọ fún anú àyà mi inú ní àyà fifty nine pé wàá ń tí èkó lè gbọ́ yìí ọwọ́ ọlọ́run ọba ni kọ́kọ́rọ́ tó pamọ́ láyà alámùhà ilà ò ọ̀sẹ́ni tó mọ̀ ọ́n àfọlọ́wọn ọba nìkan ṣoṣo ọ̀yá alámù máa ń fi lè bá mi wọlé báhà ọlọ́wọ́n ọba mọ̀ nípa ohun tí ń bẹ lórílẹ̀ àti inú omi pátá wọ́n máa ń tẹ́sùtù mi wọ́rọ́kọ̀tì ilà àyà alámùhà kò sí nkẹ́kẹ́ tí ó jábọ́ lórí igi ewé yòówù tó bá jábọ́ ń bẹ̀ bí kìí ṣe pọ̀ ní gbogbo àgbáńlá ayé ọlọ́wọ́n ọba mọ̀ sí i wọ̀lá àgbà tí ń fi dolomáàtìlì àwù èso kí wọn ní jábọ́ ló sórílẹ̀ yìí àfi kọ́lọ́wọ́n bọ́ mọ̀ sí wọ̀lá rọ́tọ̀bìn làbínú tútù bọ́ jábọ́ lórí ìyá rẹ̀ ọlọ́wọ́n ọba mọ̀ sí wọ̀lá yà àdéṣin kọ́dà bó ṣe làbínú gbígbẹ ọlọ́wọ́n ọba mọ̀ sí gbogbo ẹ̀ pátápátá ìlà kìkìtà dè mọ̀ bẹ́ẹ̀ inú kíra ọlọ́wọ́n ọba tó fojú hàn ní ẹ̀lẹ́lẹ́yìí wà kò sí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ tí mọ̀ ọlọ́run ọba ọ̀ká bí mọ̀ ọlọ́run bá ti wá ka gbogbo ẹ̀ yìí àwa ń ti wá àmọ́ kankan ọlọ́run bá ní pé wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́run ọba lọ́mọ́ ẹ̀yin ọ̀mọ́ kankan ẹni tó yẹ kó jẹ́ babaláwo tàbí ẹni tó jẹ́ pásítọ̀ tàbí àlùfáà tó lóun yẹ nǹkan òun mọjọ́ ọ̀la tọ́ba tí o dédé ebi yóò máa béè lọ́wọ́ àwọn ará ilé ni pé ta lọ́wọ́ mi wálé o òun tẹ́ káwọn ará ilé ọ̀sọ̀ fún ni pé àà ta lọ́wọ́ ayé wálé kẹ́ ó yẹ kẹ́ ẹ mọ iná wọ ayé wá fúnra yín ọ̀sẹ̀ nídìí kẹsẹ̀ máa béè pé ta lọ́wọ́ mi wá tẹ́ ẹ bá fi wá mọ iná wọ ayé wá ajẹ́pẹ́ ẹ̀ mọ nǹkankan ẹ̀ mọ àpẹẹrẹ fún àwọn nǹkankan ọlọ́run bá sì fi ti yé wa rẹpẹtẹ ibi abádojúkọ táwọn fojú rí la mọ̀ ibi apọ̀pàpọ̀ sí àmọ́ tó ṣẹlẹ̀ ńbẹ̀. ẹni ọlọ́ọ̀bá ipe wọ́n fẹ́ mọjọ́ ọ̀la tiẹ̀ tóun bá mọ tiẹ̀ ni ò ní bá ń bi tọ́wà yẹn àìmọ̀ tiẹ̀ lòun náà wò pé kí lòun lè máa ṣe jẹun nígbà tó dààmú títí tí ọ̀rọ̀ náà jẹ́ ọmọ kan kọ́ rọrùn. lòun náà gbé ṣọ́ọ̀bù rúbẹ̀ síta nípa pé kí wọn náà máa wá yọjọ́ ọ̀la rẹ wò kóun ó lè bá a máa gbowó lọ́wọ́ tiẹ̀ ọmọ àbújọ. kálóhun náà bá mọjọ́ ọ̀la tiẹ̀ ni kò ní dààmú rẹ̀ ibi ọjọ́ ọ̀la rẹ̀ ni ó sáré lọ sì máa ń sọ pé ìràkìtà ọ̀dọ́là bí ẹrú kò gbogbo ohun yòówù tá a a máa lọ kò ń jẹ́ kí lọ́wọ́ ṣùgbọ́n pẹ́ nìkan mọ kí ni ọ̀sẹ̀ rẹ̀ lọ́jọ́ ọ̀la kóhun ihun tí ó ṣẹlẹ̀ sílé òní ẹ̀dá fi hàn mọ́ tèlé tọ́lá ọjọ́ monday yìí ká tó wá sọ tọ̀túnla ọjọ́ tuesday ká tó má wá sọ ọdún mẹ́wàá sẹ́yìn ọdún mẹ́wàá sísìn ọ̀sẹ̀ nìkan kan tọ́mọ̀ èyí a bá ti lò sẹ́yìn la mọ̀ èyí tá a ti lò a ti mọ̀ ohun tí ó ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú kan sísìn a mọ̀ wákàtí kan èlé wákàtí márùn ibi tí bá ti lò tẹ̀mí wa sílé òní àwa láàmà ò tó mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí àti ìmọ̀ ohun tá a ṣe gangan ọlọ́run ọba ní máa ń fi wá ṣe kòǹgẹ́ ohun tá a bá fẹ́ ṣe ọlọ́run máa fi wá ṣe kòǹgẹ́ aburú máa fi wá ṣe kòǹgẹ́ dáadáa yọ ẹni tí kẹta àrùn lórílẹ̀ alẹ́ de yóò ń gbádùn ẹni táwọn èèyàn bá ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́hún ẹni ibi káàmún ni o òun wọ̀rọ̀ bẹ́ńbílẹ̀ ìbáadá irú ẹni bẹ́ẹ̀ wá yọnu sí i pé kí wọ́n máa jọ́sìn fún ọ̀hún òun lẹ́ni ibi káàmún lórílẹ̀ a sì ráwọn yẹn bẹ́ẹ̀ lónìí àwọn séwù séwù séwù séwù báwọn yẹn bá dọ́dọ̀ wọn wọ́n sùjúdù fún wọn bá tí wọ́n sùjúdù fọlọ́hún wọ́n kú wọ́n kọ́ àgbáńlá yóò bàjẹ́ bó ṣe wà ńlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ lọ́wọ́ ńlẹ̀ láwùbáwá bẹ́ẹ̀ lọ́wọ́ nílẹ̀ àwọ̀ funfun tó nira ara láwọn èèyàn ẹgbẹ́ ara wa táwọn yóò sì máa forí balẹ̀ fún táwọn yóò sì máa forí balẹ̀ fún táwọn yóò sì máa forí balẹ̀ fún wọ́n wú ara ọ̀tẹ̀ ìbèrè ìbáàdà yóò sì yọnu sí bí wọ́n ti ń ṣe fóun yẹn ara wọn míì lónìí kírè ni wọ́n bẹ̀rẹ̀ pé péèlì wọn gbé wá ní wọ́n sàlùwàlá sí omi àlùwàlá rẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n máa gbé e mu wọ́n máa fi rárá wọ́n máa wò pé àlùbáríkà séwù làwọn ń jẹ àlùbáríkà séwù làwọn ń jẹ àlùbáríkà séwù làwọn ń jẹ ẹlòmíín bẹ bí séwù bá lóun fẹ́ tú kẹlẹ̀bẹ̀ yóò ní ẹtú síbì bí séwù bá tú kẹlẹ̀bẹ̀ tán yóò fi kẹlẹ̀bẹ̀ rẹ̀ rárá tàbí kó gbé e. yóò sì yọnu sí bí wọ́n ti ń ṣe fóun gbogbo ẹni wọ́n bá yọnu sí nípa pé kí máa mú òun ní olùjọ́sìn ẹni ibi karùn-ún ni wọ́n sì pọ̀ lórílẹ̀ bàjẹ́ wọ́n tó gbọ́dọ̀ àwọn mùsùlùmí bẹ́ẹ̀nu wọn àwọn tí èdè ṣe mùsùlùmí rárá àwọn ni wọ́n pọ̀ jù táwọn èèyàn ń jọ́sìn fún wọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn òòṣà nílẹ̀ Yorùbá àwọn èèyàn jọ́sìn fún wọn ni arínú wọn tó lè má yọnu sí nígbà tó wà lórílẹ̀ ayé ṣùgbọ́n gbogbo òkúta ni wọ́n ń jọ́sìn fún a máa ń sọ fún wa gẹ́gẹ́ gẹ́gẹ́ bíi Ọbàtálá wọ́n lẹ́ni rẹ̀ nìyí olùpèpè sójú ọ̀nà ọlọ́run ọba ni a sì máa sọ fáwọn èèyàn pé ẹsìn ọlọ́run ọba ọba tààlà wọn ò gba tiẹ̀ èpè ni wọ́n máa ń wọ̀n nísìnyí máa ń múra gẹ́gẹ́ bí àwa mùsùlùmí ṣe máa ń múra náà ni yóò rorò yóò sì pa kájà àwọn tí ń sin Ọbàtálá lónìí táwọn náà ṣe ń múra wọn nígbà òkú tán làwọn kan wò pé ọ̀daràn títí ẹ máa ń kígbe tí máa ń wá lójoojúmọ́ tó kú yìí ẹ má jà gbàgbé rẹ ló ṣe di kí wọ́n bẹ̀rẹ̀ sí jọ́sìn fún mi àwa náà dé bá a lónìí wọ́n lọ Ọbàtálá Ọbàtálá Ọbàtálá gbólóhùn tí máa ń wí bí Yorùbá ti gbọ́ ni wọ́n pè ohun tí máa ń wí ni pé ẹ máa jọ́sìn fún Ọlọ́run ọba ọba tààlà ọba tó ga jùlọ ọba tó ga jùlọ títí ẹ ìtàn tá a gbọ́ pa á sí ṣùgbọ́n àwọn kan bẹ tó yẹ pé kìí sì pín kíbi nìkan tí wọ́n wọ́n wá lórílẹ̀ ayé lẹ́nu tó ṣe pé bí ibi bí ibi ni wọ́n fi sáyé wọ́n lọ tán Yorùbá gbàgbé wọn bí ìṣẹ̀pọ̀nà Yorùbá sọ pé ọ̀ máa rí jà ṣẹ̀pọ̀nà ṣẹ̀pọ̀nà wọ́n lẹ́nìkan tó ṣe pé ìmá ìmá ìmá ń jẹ́ nìkan tí máa ń tiro ìmá ń tiro gbogbo òtiro rìn rẹ̀ wá ní kò síbi tí ó dé ìṣirò rẹ́rìn ìṣirò orí rẹ̀ ní máa ń pa àwọn èèyàn lẹ́rìn ẹni wọn bá ti wá rẹ́rìn ọjọ́ nìkan tó yẹ pé ó sọnù wọn ló sì ní àwọn nǹkan méjì kan ọ̀pọ̀lọ àti ẹyẹ kan tó bá ti pa méjèèjì pọ̀ ẹni ó bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe nǹkan fún òun tó wọ́n ti abọ́pọ̀ lọ́wọ́ wọn lájà ló gbé sí àjà tó gbé sí yìí tí máa fi ń wúwa rẹ̀ yìí tí máa ń jẹ́ pa páwọn èèyàn máa ní ha ọ márùjá àtẹ̀kùn náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o wọn bá rí ń ta àìsí ṣe yẹ̀yẹ́ o ọmọ bá àríjà àtẹ̀kùn náà àtẹ̀kùn náà ò jẹ́ nìkan tó ti pé inú rẹ̀ yọ rárá bó ti wulẹ̀ ọmọ ẹni tó sólù ni ìsónú rẹ̀ tó bá rí fáwọn èèyàn sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ ọ̀rọ̀ mi wọ́n ń sọ nìyí ní máa ń bẹ nínú ọkàn rẹ̀ ìyẹn ni pé máa ń wo àìdá sáwọn èèyàn ní gbogbo ìgbà bẹ́ẹ̀ náà wà láwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú wọn lògùn wà ọmọ Ògùn state ní òòlù àwọn míì sọ pé ọmọ Èkìtì ní Èkìtì state Ògùn rì èèyàn bí ẹgbẹ́ wa ni ṣùgbọ́n gbogbo nǹkan gbogbogbogbogbò nígbà náà tàbí ká sọ pé gbogbo nǹkan bí irin bí irin nígbà náà iná ẹ̀ ní máa fi jà lójú ọjọ́ pé gbogbo bínrin bínrin lónìí wọn ò lè tí gbogbo ò lè má bọ́ gbogbo ò lè má bọ́ bínrin bínrin lónìí bẹ́ẹ̀ náà wàhálà àwọn nǹkan míì tó wà nílẹ̀ Yorùbá káwọn èèyàn jọ́sìn fún àrínú wọn tó yẹ pé nígbà wọn bẹ láyé làwọn èèyàn jọ́sìn fún wọn wàhùn rọ̀ bìyún wọ́n sì yọnu sí wọ́n máa jọ́sìn fún àwọn irú àwọn ẹni bẹ́ẹ̀ ẹni ìdìkà àwọn ni wọ́n jẹ́ ó jẹ́ kí àpọ̀ sọ pé àtẹ́lì yóò ń gbàdùn min dunillah wa huwa radin bil ibadah ẹni ìbí karùn-ún lẹni táwọn èèyàn ń jọ́sìn fún òun náà sì yọnu sí kí wọ́n máa jọ́sìn fún òun ọjà àdìpọ̀ ń bẹ́ o ẹni táwọn èèyàn bá ń jọ́sìn fún ṣùgbọ́n kò yọnu sí fún wọn gẹ́gẹ́ bí ànábì wa ayé sáà ní sàlátù sàlá nígbà tí ànábì ń sáńtẹ lórílẹ̀ ayé kò sí gbẹgbẹ tí ń polongo fáwọn èèyàn bíi pé kí wọ́n máa jọ́sìn fún ọlọ́run ọba lọ wọn ò sì gbọ́dọ̀ mọ́ ṣùgbọ́n gbà tó kú dá ó jẹ́ káwọn èèyàn sọ ọ́dọ̀ ọmọ ọlọ́run nígbà ọ̀yá wọ́n sọ ọ́dọ̀ ọmọ ọlọ́run wọ́n sọ ọ́dọ̀ ọlọ́run lóní ọlọ́run ni wọ́n ń pè ànábì wa ń ta èsì yọ́ sí fún wọn ọlọ́run bá ti ṣàlàyé rẹ̀ jọ́ wíyà lùkìyàmọ̀ pẹ̀lú àjọ wíyà lùkìyàmọ̀ nígbà tá a bá máa pe ń sá ọmọ mọ́ríàmù pé ṣé rẹ̀ ló ní wọ́n máa jọ́sìn fún ọ àtìyá rẹ̀ ní dúnìlá yàtọ̀ sẹ́mi ọlọ́run wọ́n ní nípa níbi yìí sọ́ọ̀sọ́ nínú suratul nisa ní sọ́ọ̀sọ́ pé subhanak àfọ̀mọ́kùnrin ọlọ́run ọba o ilé wí bẹ́ẹ̀ ilé wí bẹ́ẹ̀ nínú suratul maida ilé wí bẹ́ẹ̀ tó kọ́ máa jọ́mù fún mi yàtọ̀ sí ìyá ọlọ́run nígbà mo wà lórílẹ̀ ayé ohun tí ń sọ fún wọn náà ni pé wọn nìkan ni wọ́n máa jọ́sìn fún wọn ọgbọ́n sì jọ́sìn fẹ́ ọlọ́run máa dà wá fáìtàì ṣùgbọ́n gbà tó mú mu kúrò lórílẹ̀ ta wọ́n lọ́mọ fi ń ṣẹlẹ̀ o ìmọ̀ fi ń ṣẹlẹ̀ táwọn èèyàn àlẹ́bí yẹn sọ bọ̀ ọ́ torí pé kọ̀ yọnu sí táwọn èèyàn ti ń pè tó fi jẹ́ pé dọ̀la ẹ bá ti rìn wúyẹ́wúyẹ́ láwọn àdúgbò kan ẹ máa tí wọ́n máa kọ́ pé Jesus is Lord tó fi wáyé pé láti láti kékeré lọ́sọ̀mọ ọdún méjì iná ẹ̀ làwọn ti gbé sí wa lẹ́sìn gbogbo ọba tó fi sáìbọ̀dù bẹ́ẹ̀ nínú ẹ̀mí náà la ó ti bá wọn fi nọ́ọ̀tì tí kọ yẹn á máa ju nọ́ọ̀tì Jesus is not what is not not. Jésù ò lè jọlọ́run àtàtà Jésù ò lè ṣe kí ni o ò lè jọlọ́run Jésù ò lè jọlọ́run tó ànábì yìí sásìmì alayhisalatu wassalam nínú àṣeparí tọ́lọ́run bá tó wá ṣe tó ṣe lórí rẹ̀ ọ̀rẹ́ sí àwa Yorùbá rárá bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ń sí ara láwùbá rárá àwọn ọmọ bàálẹ̀ sọ̀rọ̀ yìí lára sọ̀rọ̀ òun làwọn àtúntàn rẹ̀ tọ́sọ̀ ní tí ń wá kiri arábìnrin kan bẹ tóun èsì bàálẹ̀ sọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bá ànábì ń sá pé wàá ṣe báyìí fún mi ní sáfọ̀ jálẹ̀ pé ọlọ́run ọba ọ̀rẹ́ mi fi ọ ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ayé lọ́lọ́run bá ń gbogbo ayé lọ́lọ́run bá rẹ̀ wọ́n sí ànábì wa Ìsá alayhi salatu wassalam àwọn èèyàn jọ́sìn fún ṣùgbọ́n gbẹ́yìn òrọ̀ tó ìbílẹ̀ dáadáa ọ̀yọ́nú sí ìjọsìn wọn ti bóun kò sì lè yọ́nú sí láíláí òun náà ló fún wa lára sábàbí tọ́nà wọn bó fi sọ kalẹ̀ ní òfin ayé ànábì Ìsá ń bọ̀ ànábì Ìsá ń bọ̀ ànábì Ìsá ń bọ̀ mùtáfọ́kọ̀ náà lè yìí báyìí náà lè mùsùlùmí náà wọlé wọlé sọ̀rọ̀ àjọ papọ̀ àwa mùsùlùmí àtàwọn pípẹ̀ lórí eléyìí àtàwọn mùsùlùmí mi ìpéyìí wọn bá ń gbálẹ̀ ní ọ̀pọ̀ pàtàkì ìta ń bọ̀ wá lómi ayé kí ni ń bọ̀ wá ṣe bẹ́ẹ̀ láti yàtọ̀ kírísítẹ́nì ò lè mọ bí ń sábọ̀ wá ṣe láíláí wọn ò lè mọ láíláí ní tó tí ó fi dé ọ̀tọ̀ ni táwọn máa sọ láwọn àwọn wọn ẹ̀ẹ́dẹ̀gbàlà bó tó dé alóbi ti sọ nígbà wá sí ẹ̀yin gẹ́lẹ́ ní àkọ́kọ́ bí ọkọ́ pé àwọn gẹ́lẹ́ ní àkọ́kọ́ lọ́nà wo ó sọ lọ́wọ́ bá ní pé nínú tí àwọn ẹbí sábọ̀ wá sí ni pé gbogbo ẹni ìyówù tí bá ń bẹ láyé ńgbà náà tó láti mú kọ gbà sílámù wàyí ńlá àlejò wàyí ńlá ogun òsì ọ̀sán ti ń bẹ fáwọn mùsùlùmí lágbègbè islam bá ń darí ayé ètùtù láti fọ gbàsùlám ṣùgbọ́n atẹ́gùn ọlọ́run ọba tó ń ní sẹ́nu oúnjẹ ọlọ́run ọba tó ń jẹ lọ́fẹ̀ẹ́ ó ti fi jọ́sìn fún wọn máa wá sí ẹ̀sìn díà kó lè bá ayé wa a máa ń kojú díà ní táàpù ṣùgbọ́n kò ti pé táàpù táàpù yàtọ̀ ṣùgbọ́n kó lè bá ayé wa a máa ń pè ní táàpù díà ìyẹn ni owó ogún òun jẹun ọlọ́run ọba lọ́fẹ̀ẹ́ atẹ́gùn ọlọ́wọ́n ọba òun fi sínú lọ́fẹ̀ẹ́ òòrùn ọlọ́wọ́n ọba ń pa òjò rẹ̀ rọ̀ sí ọ omi rẹ̀ ń mú lọ́fẹ̀ẹ́ fún ọ̀wá àtijọ́sìn fún ọ máa sanwó kan o owó pé àìsàn ìjọsìn fọlọ́run ìsan rẹ̀ lọ́sẹ̀ ọwọ́ àlò ní sàn òun má bẹ̀rẹ̀ pàdé àjò gbogbo ìgbà tí wọ́n ti jà láyé wọ́n ti máa ń jà lọ. wọ́n tá níbi ìsára ti dé yóò yọ ọ̀nà ìfà ìlú. a gbé tesla gbàdúrà kò lè bá jẹ ọgbà gbogbo ayé pé gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí gbà rẹ̀ àwọn ní ọkọ̀ kan fèsì èmi sísè ǹjẹ́jọ́ bá sọ fún gbogbo ọ̀hún jẹ́ mùsùlùmí ó wò sí sọ́dọ̀ ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí ọ̀hún máa fẹ́ òkú nígbà náà kí ni ká fẹ́ wọn ni tọ́lá bẹ àbẹ́bí sáré gbà ó wà síkẹ́ bí. nínú sátá náà fi sọ wàá ṣe gbogbo àgbélébù wọn bá nínú wọn máa wó bí wọn bá ṣe tó jẹ́ pé ìfẹ́ ń tẹ́tí pé kò yáwó èèyàn lónìí àwọn oníbọ́ọ̀lù wọn máa ń ṣe ókè làwọn yẹn ti gba wèrè rẹ̀ tọ́ba fẹ́ wọlé yọkẹ̀fọ́ lulẹ̀ yìí yọ wá sí báyìí àgbélébù ni wọ́n yà yà o yọ fọwọ́ lu ìdíkà ọ̀sìn ìdíkà ọ̀sìn àti ìgbáyà àgbélébù ni wọ́n yà yà o ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ni máa ń ṣe ilé tí gbẹ̀gbẹ́ bá ti dùn lẹ́rù bá lójijì wọ́n ti sáré báyìí àwọn òdòdó gbà àwọn òdòdó gbà sọ ìyẹn gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ nínú sẹ́tí àlẹ́bí sọ wá sí ibi gbogbo bẹ́ẹ̀ bá ti rá lórí èkó ẹ máa ká ẹ máa rún inú sẹ́tí àlẹ́bí sọ wá sí òun ni pé gbogbo bẹ́ẹ̀ bá ti rẹ́ lẹ́dẹ́ ẹ̀ pa gbogbo agbo ẹlẹ́dẹ̀ nígbà náà ti pàdé bákan náà nínú iṣẹ́ ńlá tí ń bọ̀ wá sí tí ń bọ̀ wá pa antichrist sáǹpé ní alimọ̀síkò dẹ̀jà tí ń bọ̀ wá pa òun ni ó wá pa ẹni tí ń pera rẹ̀ lọ́lọ́wọ́n ọba fún gbogbo ayé gbà ní àtẹ́bí ìta ni ó wá pa. bàbá rẹ̀ nìkan ti ń la aago káàkiri pé jésù ń bọ̀ tọ́ba ráyè dáadáa kó ìdìbò àgbọ̀ kí ní bọ̀ wá sí àǹtí bọ̀dá kí ní bọ̀ wá sí ẹ mọ̀ pé jìjẹ́ ẹlẹ́dẹ̀ àkọ́kọ́jọ́ ọkọ pé aago sẹ́ni lù kì ẹni ọmọ àrùn sẹ́yìn lórí kiri o òun sáré ní ìdáǹbọ̀ wá sí gbogbo alájọ gbà àwọn mùsùlùmí àwọn náà gbà pé ń bọ̀ wá bẹ́ẹ̀ níbo ni ó dé sí ẹbí kò lè mọ láíláí kó làdé mi ló dé sí àkókò wo ni ó dé ẹgbẹ́ sáárọ̀ ni àbọ̀ àbírọ̀lẹ̀ àbálẹ̀ àbóhùn kò lè mọ láíláí tọ́ba gbọ́ lẹ́nu àwọn mùsùlùmí ló tọ́ba wa ń sọ tó fẹ́ kó ń kẹ́ wa kó bí mo láti rí mo bá rí ìdòdó lọ mo láti rí mo jáde mẹ́ kò lè rí mo ti láti bẹ̀rẹ̀ ló fi lè rí o ń tí ọlọ́run bá lọ sọ fún wa sọ̀rọ̀ lọ́wọ́ àléyìn àwọn èèyàn jọ́sìn fún àlẹ́ bí ẹ̀yìn ká wọ́n pè lọ́lọ́run ṣùgbọ́n bẹ́ẹ̀ wù ọ̀yọ́nú sí fún ọ ọ̀yọ́nú sí fún ọ ọlọ́run má ṣe àbúrú àìmọye àwọn yẹn bẹ́ẹ̀ náà ti tẹ̀lé gbígbà wọn bẹ láyé wọn polongo wọn máa jó nǹkan lọ́wọ́ bá fún wọn nígbà wọn kú òòtá àwọn èèyàn mú wọn lólùjọsìn àwọn èèyàn mú wọn lólùjọsìn tí wọ́n jọ́sìn fún wọn nínú wọn ni Abdulkadir Al-Jilani àwọn èèyàn ń bàbàrà rẹ̀ lónìí wọ́n fẹ́ẹ́ sọ wọ́n fẹ́ẹ́ gbé wọ́n fẹ́ẹ́ gbé tayọ ọlọ́run ṣé tó bí wọ́n bẹ́ẹ̀ ṣe wí báyìí àwọn tí wọ́n ń bá tiẹ̀ yóò tún tún orí rẹ̀ mú kó má bàa bọ́ lẹ̀ àkọ́kọ́ ní ìlẹ̀ wá dá ọkọ̀ tó báyìí bẹ́ẹ̀ gbá orí gbogbo yín náà bàbọ̀ lẹ̀ ló ń sọ orí rẹ̀ mú ìdánilọ́wọ́ tí ó ń kí iná tan mẹ́wàá tí ó ń kí iná tan mẹ́wàá pé ìwòrán ọ̀gbìn kò sí lọ́dún sí fún wọn wọn nígbà tó wà lórí ayé ó ń sún náà ó sì ń tẹ̀ láti ọlọ́run ṣùgbọ́n ọlọ́run má jẹ́ alọ́mọ kéwìn ibú gẹ́gẹ́ bí ànẹ́bí wa ayé sáré bọ́ọ̀lù bọ́ọ̀lù lọ́ba ẹ̀yìn àlẹ́jọ́ ẹ̀yìn sájẹ́ òun ló jẹ́ nìkan tó yẹ bọ́ọ̀lù ọjọ́kọ̀ padà wá kọ báyìí tí wọ́n gbé jù ọ̀rọ̀ rẹ̀ lọ́pọ̀ jù mẹ́ tó fi wáyé tó máa fi ń takora wọn ọ̀rọ̀ náà bí takora wọn òun lọ́lọ́ ọjọ́kọ̀ lówó pé bó láti lè gbé o nígbà táwọn ẹbí ti ń bẹ̀rẹ̀ àlẹ́bí ń sá ń bẹ láyé ó kó ìrà àlẹ́bí ń sá àlẹ́bí ń sá ní ọ̀pọ̀ ìrà ṣùgbọ́n gbàgbọ́ wa kú tán ọwọ́ lóhùn lòó gbólógbó ẹ̀ ẹ dábòbò lẹ́yìn tó fẹ́ gbólógbó lélẹ̀ tó látara bọ́lá wọn ti fẹ́ gbé káyé níṣẹ̀yìn àwọn tí wọ́n bá ń lò àlòkù àlò kẹrin káni bá ti kọ ọkàn wàyí nà àwọn sọ àlòkù àná àwọn sọ don't worry àbùkù lè ká lè gbé náà obvious nonsense ó lè rí i pé àwọn èèyàn ti kéré sẹ́yìn o wọlé lè try ẹ̀ àwọn tó mọ kéwú fàyà kódà àwọn náà mú àwọn sóra wá fúnra wọn táwọn náà wo pété nínú ohun sóra kan tí wọ́n ti ń kà ṣùgbọ́n gbogbo ayé náà lọ́mọ pé àlùjẹ̀nu ń tẹ́ lọ́pọ̀lọ́ rẹ̀ ọ̀wọ́ náà lò fún àlùjẹ̀ ọlọ́run ọba sọ àlùkò àyìn níbi ìdáyà ti bí sílẹ̀ ní àyà ti láti bẹ̀rẹ̀ rẹ̀ lópin rẹ̀ láti bẹ̀rẹ̀ rẹ̀ lópin rẹ̀ ọlọ́run ọba tún sọ ọ́ débi pé ó ò lè tàdé dékàsì tú àlùkùránì dédé mi kọ́mọ á jẹ́ àlùkùránì o ò lè tú dédé mi kọ́mọ á jẹ́ àlùkùránì gbogbo èdè tó ń tu sílẹ̀ wọ́n pe kùránì rẹ̀ sílẹ̀ jẹ̀ ẹ̀ma pé bọ́bá ń tún tu dédé yìí bò ọ́ bá yà kùránì lẹ́gbẹ̀ẹ́ bọ́bá ń tún tu dédé haúsá ọ́ bá yà kùránì lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọba sọ níbẹ̀ tọ́wọ́ ìjẹ́ bọ́bá yọ ayà kùránì rẹ̀ tó bẹ́ẹ̀ wọ́n kẹ́ tòótọ́ jẹ pé wọ́n mójútó agbègbè yẹn púpọ̀ ayé àkùrá ni wọ́n máa tẹ̀lé bẹ̀ yóò ti kọ́ náà báyìí yóò máa wà lẹ́gbẹ̀ ẹ̀ ẹni àwọn kọ́kọ́ tú báyìí láti èdè tó tún sí Yorùbá tání nàám nàám nínú ọgbàjà ìgbà ọ̀dà ni níbo ló gbé oṣó oṣó olú yìí náà ló gbé lẹ́nu ìtàdẹ́ òun ọkọ̀ tuntun ní Yorùbá tó jẹ́ bí bá gbèsè wà yẹn. bàbá rí lọ tó lò ó ṣe sọ̀rọ̀ ọlọ́run ìtumọ̀ rẹ̀ lọ́rọ̀ ọlọ́run ṣùgbọ́n àlùkò má jẹ́ wo tọ́ ọ̀ bá mọ̀ ọba aláboyún tọ́ ọ̀ ṣe pé lóògùn lọ́wọ́ àwọn pẹ̀lú pépà kan àti pépà kan á nì léèrè ọmọ ọmọ ní ṣùgbọ́n ó gé a péjì bá ẹni ọdẹ wo lẹ́ẹ̀tẹ́ ni o ẹni ọfẹ́ wò pé nínú Libya ọfẹ́ wo ń fẹ́ dójú sí àlùfáàn ó sì fi àwọn èèyàn àti mú ó ti mú mi bá mú mi ó mú òjì bá bá èèyàn ní tí ó lè máa lọ àti àlùfáàn pé káwọn èèyàn wá wò ọba wọn máa ọba abẹ́rẹ́ sì bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ abẹ́rẹ́ bẹ̀rẹ̀ sí kú sí i ọwọ́ ẹ̀ sí kú díẹ̀ ló kú sí ìtẹ̀lẹ̀ díẹ̀ ló kú sí ìtẹ̀lẹ̀ ìtọ̀ ọ̀bá dámọ̀ ìtọ̀ ọ̀dámọ̀ ẹni tó gbé àlòkùn láàrin ó gbé ó fi gbówé nínú ìlú ní Nàìjíríà yìí ó fi gbówé ní gbó wọn mú wá tó tó fi ṣe yẹ̀yẹ́ ọba bẹ́ẹ̀ fi rẹ́ bẹ̀rẹ̀ ọba stọ́ọ̀pù bẹ̀rẹ̀ stọ́ọ̀pù ọjà òun bẹ́ẹ̀ fún ilé wo o lè dé o o lè sáré rẹ o lẹ́yìn kẹjọ ni ọmọ àti o fún ìbàjẹ́ láti dé ọ̀tọ̀ ní kọ́ ìdájú ánẹ̀kú bá ánẹ̀kú òun ìtọ́rọ̀ ọlọ́run o bóòlù òjòmọ̀ ọlọ́run bá kà nínú ìlú wọ́n láti alhamdulillahi rabbil alamin a máa ń dà síbi kan á sùn nínà kí kó má bàa máa rà rẹ̀ bá a ti sún nínà yẹn àní ẹ̀ lọ́lọ́run bá fẹ́ ti bá wa lò kí ló tó fi sún ná kó má bàa máa rà rẹ̀ kò sí pọ́blẹ́m kọ́dà ọlọ́run bọ́ sí ọ̀rẹ́ kan àní sálàbù lórí ẹ̀ àfa ọ̀sùn mọ́bọ́n àfa nígbà tó kó àlùkò á ń ti kú ọjọ́ tó ti rú ẹ̀ dáná àwọn èyí tó wà níbi tí wọ́n dání sùn wọ́n má bàa máa ara rẹ̀ kí wọ́n dání sùn ṣùgbọ́n wo wọ́n mẹ́rin dójú bí àlùkò á ọwọ́ àfẹ́ dání sùn bọ́ ọba jẹ ẹ̀wò ó lè fi o lè fa ẹ̀rẹ̀ wò tọ́ ọba ń wọ́n tó gbà yá láti dé pé kọ́lọ́wọ́n ọgbọ́n ó fi ọ́ dára sálọ̀ sílẹ̀ tọkẹ̀ ó kọ́lọ́ ọ̀fẹ́ jẹ́ kọ́lọ́ ọ̀bọ òfin ọ̀dára tó wù lálọ́ síbẹ̀ ọkẹ̀ gbé ọlọ́run ọba fi ọ̀dára tó wù ọlọ́run ọba fi wá dára tó wù ó fi wá dára dáadáa ní o àfáà ni pé ọlọ́run ọba ọba lè ra gbówó máa ń yẹ kó nínú kan ẹni yóò ti bá ń sọ náà àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn pé kí ni ìlẹ́ ọ̀hún nìlú ọlọ́run ọba ni mí yàtọ̀ sọ́lọ́run ọba tẹ́ ẹ mọ̀ gángan fàdáníkà nàìjí dídì ìjà àná ẹ̀sẹ̀ ká ṣe fún ẹ níbẹ̀ ní pé ilé ìjà ìjàmọ̀ ni ọlọ ní ilé aláìwé ẹ̀kọ́ ọ̀gbọ́n ẹ̀ fàdáníkà nàìjí dídì ìjà ọ̀lẹ̀ báyìí láti máa láti máa sin àwọn alábòsí láti máa sin àwọn lẹ́sà nígbà tá a bá wá sọ gbogbo àwọn ọ̀rọ̀ àṣà òmọ́ra àwọn ìtàn onípe wàhálà lọ́mọ́ o ánàlì ìtàn náà pé dájọ́jọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn láàyè sí ìhùmù mí kò lè rí ìdí olùgbàgbọ́ òdodo ìgbà àbẹ̀rẹ̀ kúkú lè tọ̀ ọ̀gbọ̀ àtúkọ́ ṣe pé gbogbo òòsà pátá wọ́n bá ìgbàgbọ́ pẹ̀lú wọn. ọ̀gbọ́dọ̀ ra mútò kan lọ́ọ̀bọ̀ o ó ti sa ìgbàgbọ́ pẹ̀lú òògùn nù. àwọn gbà pé wọ́n bá ti bọ òògùn iná ẹ̀dọ òfin ní jáàmù wọ́n kò sínú ọ̀gbọ́dọ̀ dẹ́ wò. tọ́gbẹ́ ti dẹ́ wò ọ̀fẹ́ ń jó kọ mùsùlùmí o ó ti bí kékeré àìra mọ́tò kalábọ̀ fún ẹ wọn èsì ìjàlè ńlé yín tí wọn ní pé ẹ mú omi ìbọn ẹ fò gbogbo ra ẹ fi gbá táwọn yẹn máa ń ṣe jákujàku ẹwọn ẹwọn yẹn ẹlòmí wa lè ra ní ẹwọn ẹbí wọn bójú sílà ẹ ti bá wí àwọn gbólóhùn ń bẹ tó wọn kú tó ju gbogbo ojú wọn wúyẹ lọ tí wọn ń sọ pé káàdì múra yìí ọlọ́run ọba tó dákìlì àti gbogbo ohun tẹ́lẹ̀ tó fi ń tẹ́fẹ́ mi tẹ̀yìn tẹ́ kọ́ wá sépè kó pọ̀ kọ́ pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n kí n bẹ́ẹ̀ mú bẹ́ẹ̀ náà ni wọ́n wá kọ́ wá sépè lẹ́yìn tó yóò nílò òògùn kí ni ó kásìkásí mú táwọn yẹn bì ní èkó ní gbogbo wọn sọ gbogbo wọn bì ní èkó ní ẹ ló jẹ́ pé wọ́n bì ní èkó náà ni máa ń pa wọn wọ́n bì ní èkó ni máa ń ṣe kí ni ni máa ń pa wọn tó ẹ dàgbà ń dé pé wọ́n ra mọ́tò tuntun tọ́wá ló ń bọ̀ ògùn owó òsì ló gùn mọ́ abáwọn ọmọ ọmọ òwò ṣe ìdílé àwọn mẹ́sàn ọmọ ọmọ èkìtì ní èkìtì state tòun ti ẹ̀yẹ mọ́tò wájà nínú mọ́tò láti fi wọn ti lé wá nígbà òun lé méjì lòun ọbọ látara tí ọ̀pọ̀lọpọ̀ òòlù dáwọ́nú fún rẹ̀ àti tí wọ́n bá rò ó tọ́bẹ̀ ilé gbé múlò lé gáràjì wa rẹ̀ ẹ́ ọdún bọ́bá wọ́n bá lọ gbé òbí wa làwọn ọdún bàbá ṣe dìde ara ọ̀. laara o àdúgbò kọ́lọ̀ kọ́lọ̀ wọn bá ní káwọn oṣù ní ọwọ́ àti wọn wà ní wọn wà ń lọ gbogbo ilé ni ti jà lọ́sẹ̀ wọn bá pọ̀ òkú èmi mo rẹ ilé yìí fúnra mi ọlọ́run lè ní kọ pẹ́ fún kí ni nígbà táwọn àǹtí ní ìgbésẹ̀ tó náà bára mọ́tò wọn làwọn ò sì lè lójú wa ń bọ̀ ní ìsìn fóònù tá ń lò irin ṣé ló má bára fóònù náà ṣe wọ́n bọ̀ wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn orin ti pọ̀ rẹpẹtẹ àwọn orin táà fi ń kọ́lé tó tó bá rà ní bọ̀ fún rẹ̀ ṣùgbọ́n ọgbọ́n káwọn èèyàn sáré máa rí oúnjẹ oúnjẹ wọn kalẹ̀ fáwọn èèyàn ní ẹ̀sìn ni wọ́n ń lò lórí ayé ànẹ́bí ẹ̀sìn àkómi ìbáka kẹ́tẹ́kẹ́tẹ́ náà wọ́n ń lò àsìkò tí wáyé láti sọ ọ̀là àrọ̀ ọba nǹkan ọ̀gùn orí rẹ̀ níbi tó ọba mọ̀ lórí ẹ̀ lọ́wọ́ gbọ́wọ́ sí aláwọ̀ ẹni sálùkà mi nǹkan ìrì ha wọ̀kọ́ ìrì mọ́ jàbá ìta àlè ha wà àwọn òdòdó kà mí ha wọ̀ sọ́ọ̀lì mọ́ jàbá ìta ọba náà o dáhùn sí gbólóhùn ni ó kéré bàjẹ́ rí ọlọ́run bá ìdílé lọ́wọ́ rẹ o ó rí ní bẹ lára wọn mọ́ra yìí tí mo fẹ́ máa gùn àtòrí tọ́ kádàrá lé lórí ní ń wáṣọ lọ́dọ̀ rẹ olúwa o kó o lọ bí aburú tọ síbẹ̀ lára nǹkan yìí àtàbùrú tọ kádàrá lé lórí ọba tẹ ò gbọ́dọ̀ bí ọ̀rọ̀ àṣọ náà tọ́ ọba rà bọ́ bára máa ṣe ìtọ́ ọmọ bí orí rẹ wà ọgbọ̀ lórí rẹ yìí orí ìṣọ̀gbọ́dọ̀ mi àlàmọ́ ni sálọ́kẹ́ mi ní kẹ́rì ha wọ́n kẹ́rì má jẹ́ bẹ́ẹ̀ sáré ha wọ́n àwọn tó wọ́ṣọ́ lè mọ́ ìjọba ìsàlẹ̀ ọba gbogbo tẹ́lẹ̀ ní ẹgbẹ́ lọ wá obì àbàtà wá obì gíníkẹrẹ ìrí àwọn ọ̀yá lòkè odò ọba ọlọ́dọ̀ ya gíníkẹ wọ́n láwọn náà ti lóko ọ̀yá wa lọ́jà ìdààmú wa ba èyí ọ̀rá yìí ti gbẹ̀jú èyí ọ̀rá yìí tutù ju gbogbo àwọn eléyìí kátìkátì fọwọ́ àmùsùn àwọn tí wọ́n bá ń ṣe é pèsè kátìkátì lọ́dọ̀ tí wọ́n ẹ mọ̀ pé wọ́n fi ní ìfòmù ṣùgbọ́n àwọn mùsùlùmí kàtìkàtì fífi máa ń sọ yẹn di ẹni tọ́lọ́hún tí ò ní rí ọ̀nà ọlọ́run tọ́lọ́hún gbogbo àjẹyàn sí àpá àtàlàyé pé ẹ̀rí rẹ̀ òun lọ tọ́lọ́hún bá sọ pé wọ́n máa ń yẹ kúrò bí tọ́ọ̀bù ẹni yóò tó bá sá ìgbàgbọ́ sáwọn òòṣà ó sá ìgbàgbọ́ wọn nígbà kò bìrì fún bá wọn wọ́n yóò nínú bí ńlá ó sì gbọ́ ọlọ́run ọba gbọ́ ó sá ìgbàgbọ́ sáwọn òòṣà ọwọ́ agbọ́ lọ́wọ́ ọba nìkan gbọ́ pọ̀pọ̀dé tẹ́ǹtẹ́ kabẹ̀lẹ̀ ọwọ́ wa tẹ̀lẹ̀ kó kàn ìhun tó dì mú yẹn òun ni ọwọ́ wa tẹ̀lẹ̀ wó kọ́ àwọn olùmọ́ ní pẹ́kẹ́ là ń pè ní ọwọ́ wa tẹ̀lẹ̀ wó kàn wọ́n ní òun náà ń gbólóhùn la ilaha illallah ó ti di gbólóhùn kò sẹ́ni tíjọ́sí tó sí lódodo àbítálé o àti ọlọ́run ọba àlá àmọ́ yẹ kó o lè sọ ọ̀rọ̀ ẹni ọba sáà ìgbàgbọ́ sí gbogbo àyẹ́yẹ́ wọ̀nyí omi ní omi dá ó sì tọ́ lọ́wọ́ bá gbọ́ ọ̀pọ̀dé sáǹtà kàbílẹ̀ ó wà tẹ̀lé ó sọ a ó wà tẹ̀lé ó sọ lọ́gbà mú yẹn o òun náà ni kọ́ọ̀lù la ilaha illallah láàrin fi sọ ọmọ kò sì ní kò ní bọ́ bẹ́ẹ̀ ara yẹn ni pé yọ wà pẹ̀lú gbólóhùn yẹn náà ní tí èkó sẹ́ni ọ́n àlè olùgbọ́lọ́lọ́hùn ó sì ti olùmọ̀ olùgbọ́lọ́lọ́hùn à ń sọ olùgbọ́ ọ̀rọ̀ torí pé àtọ̀rọ̀ àti ohun tí ì sọ̀rọ̀ lọ́lọ́run ọba ń gbọ́ olùmọ̀ lọ́lọ́run àǹdọ̀gbọ́ mọ ọmọ báyìí ọmọ báyìí kó lùmọ̀ gbogbo ohun ìṣẹ̀lẹ̀ àti ojú ọ̀ṣẹ̀lẹ̀ kò lè ọmọ. àrùsù àmọ́ wọn ni pé rúṣù ti bẹ́ẹ̀ bí àyà yìí so rúṣù ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ni dínú Muhammad dínú Muhammad àlọ́gbọ́jì ti bẹ́ẹ̀ bí àyà yìí dínú Abi Jahal ẹ̀sìn àbújá lè ní o àlẹ́ owó tó lò ó kọ́ òun ni ṣàádọ́tò alẹ́ ìlà á ìlànà ìjẹ́rù pé kò sẹ́ni tí jẹ́rù tó sílẹ̀ òdodo àti ọlọ́run bọ́ba àlá wọ́n yà mùtàdọ̀ mílíọ̀nù tó ń lè nẹ́tí yóò wọlé ìpà torí gbólóhùn náà yẹ yẹ láwọn yẹn òun náà ló ti kó sínú ìtí gbogbo ohun táwọn yẹn ń jọ́sìn kó láìláà ọ̀sẹ́ni tí jọ́sìn tó sílẹ̀ òdodo nẹ́tí yóò ńlá àlọ́ àfọlọ́ tó jẹ́ pé táwọn máa ká àwọn ọmọ ní gbólóhùn yẹn ká máa wújá fún wọn èyí tó máa gbé lẹ́ẹ̀lá lẹ́ẹ̀lá sọkúsọ lọ sọ fún wọn sọkúsọ lọ sọ fún wọn lẹ́ẹ̀lá àìlùmọ́ lẹ́ẹ̀lá àìlùmọ́ lẹ́ẹ̀lá àìlùmọ́ ọmọ àwùjá ìwọ́n lẹ́ẹ̀lá lẹ́ẹ̀lá ìbíkú ìlóhùn àwọn obìnrin máa ń délé lè yọ́lọ́ òun ti ń já òun ti pẹ̀sẹ̀ fọ́mọ lẹ́ẹ̀lá lẹ́ẹ̀lá ìwúkú ilé òun kò sẹ́ni tíjọ́ ti tọ́ sí ooo ìgbéyàn bá ewu ilé kèfè yìí ni o tó bẹ ewu ilé kèfè yìí ni o wọ́n lẹ́lẹ́bọ̀ kẹ́ wí. ẹlẹ́bọ̀ gbólóhùn láàyè láàbò ẹlẹ́bọ̀ gbólóhùn láàyè láàbò gbólóhùn wọlọ́wí ọlọ́gbẹ́ gbólóhùn láàyè ó kúkú gègé rí náà ni gbólóhùn tó ń sọ náà fẹ́ẹ́ jẹ́ àpè ní lẹ́ ìlẹ́ á ìlọ̀lọ̀ ọ̀sẹ́ni tíjọ tó tọ́ sí lódodo ó ti gbọ́dọ̀ ọba náà kó báyẹn ọgbọ́dọ̀ mú yẹn wá àlùbá ìlà ẹ̀sẹ̀ ọ̀lọ́ ọgbọ́dọ̀ mú yẹn wá ló jẹ́ pé dábà máa fi kọ́ ọmọ kéékèèké la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ọmọ ní ọ̀hà rẹ̀ ìwé wọn ti la ilaha la ilaha ọmọ àwọn apàtì ní ẹrẹ à ìkọ́ pọ̀lọ̀ nǹkan mọ̀ o ìtọ́mọ bá dé tọ́ bá dé sẹ́dọ́dọ́ tó ní gbé eégún lówó òun bí àgbéjì mi kó wọ́n lọ fà á o wọ́n lọ fà á o gbólóhùn dábàá wí agbọ́dọ̀ máa kọ́ àwọn ọmọ wa dáadáa so nafiu jẹ̀mí àníwá ilẹ̀ ìbáadá gbogbo àníwá òun ìjọsìn gbogbo onírànà ìjọsìn láti jókòó pẹ̀lú gbólóhùn la ilaha yẹn angeli láì tààlà ṣùgbọ́n wọ́n tó fi mi tu jẹ̀mí àníwá ilé ìbáda kúlè ha ìlà ìwádà òun la ṣẹ̀rí ìtàlá gbólóhùn ìlàlọ́ àtàbìtì pé gbogbo ìjọsìn téèyàn ọba o òun nìkan lè gbọ́dọ̀ sí tẹ́lómi bá wò pé bóyá ẹ̀jọ lójúdé kó débìkan ẹ̀já dìde ká sáàdúrà àwọn èèyàn kẹ́nà máa ń tó nínú àwọn mùsùlùmí yìí ó yẹ dìde káńtà àdúrà bóyá débi ibi ìyàwó yọba ní káwọn èèyàn ó dìde dìde kí ní jẹ́lẹ̀ ń sọ́ba gbé dídìde yẹn wá ọlọ́run ló ní á dìde rẹ̀ èyí tí èèyàn yóò mú dídìde yẹn wá tọ́ba wú ọ dìde múra rẹ̀ ọ̀tọ̀ ṣùgbọ́n tó gba afẹ́sà àjọ yẹn jẹ́ á dìde dúró afẹ́sà àjọ yẹn jẹ́ á dijú afẹ́sà àjọ yẹn jẹ́ á rẹ́rìn afẹ́sà àjọ yẹn jẹ́ á lẹ́kù ara ọ̀ ọlọ́run ní wọ́n mẹ́rin wá ní wọ́n mẹ́rin kú wá fún ẹ̀ èyí tó gbé wọ́n lọ́wọ́ akọ́ tó wà fúnra mi ọ̀ rárá so gbogbo yẹn la gbọ́dọ̀ máa àkọ́ ìjì bàbá wà níbi ìnáwó kan àfàdọ́ àjẹkẹ́ ládọ́ àbẹ̀rẹ̀ àbájọ́ àparí ẹ̀ jẹ́ àdìjẹ káfí kí nìkan ó sì mọ̀ sí bàbá yìí ìlànà àwọn ará àjò àwọn ará ọ̀hún nílò ìdí ẹ̀ ìlànà àwọn mùsùlùmí kọ́ lélẹ́yìn ẹ̀yà ọ̀sán àjọ àbájá alálùbáríkà ẹ̀yẹ jẹ́ àdìjẹ dúró tó ràásíyà alùbáríkà níjẹ́lẹ̀ nígbà tó kú òsì ìlànà gbogbo àwọn ni sáájà alálùbáríkà alùbáríkà aliamudu ìlàyé ọ̀bí alàmínà àhàn. iná àtàwọn ẹlẹ́rìn nígbà tó kú jẹ́lẹ̀ gbogbo ẹni tí bá ti sọ ẹ bá ti ráàfà kẹ́kẹ́ nínú gbogbo ìṣẹ̀yìn wa ẹ sì máa wù dá òun kú ọ̀yọ́ ọjà fà ó fẹ́ẹ́ sáwọn yẹn lọ́nà iná àtàwọn ẹlẹ́rìn gbogbo. sáájẹ ẹlẹ́kùn àárá o kò tí wọ́n jọ tọ́lọ́n bọ́ balẹ̀ sí ọlágọ́sà tó ìdí ìlú tíra yìí parí sí pé pé a padà máa tún mú tíra yìí lọ́sẹ̀ tó lọ bí أقول قولي هذا أستغفر الله لكم ولسائر المسلمين في الجنة إنه هو المغفور